lẹ́nu ìgbà òṣèlú àwọn sàbí jẹ́ sọ pé ìjẹ lánà zata alwa ìmọ̀lá òun zata alwa wọn ní síbẹ̀síbẹ̀ wọn fẹ́ kó sínú ẹbọ òrùkọ́ ẹ̀jẹ̀ mùsùlùmí lòdì kò kò fi wá lọ́kàn balẹ̀ wípé kò lè kó sínú ṣírkù pẹ̀lú ìsìláàmù ó lè nọ́nà. قل لكن المشركين شبهة ولكن للمشركين شبهة يدلون بها عند هذه القصة wọ́n láwọn ẹlẹ́bọ tá a sọ yìí náà mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ gangan wọ́n ní wọ́n máa ń tẹ̀lé nínú pípọ̀ yìí àwọn àwọn táwọn sí àfàǹsà àwọn táwọn àwọn mùsùlùmí tó ń jọ́sìn fún sàárè ni ní kí ìjọ́sìn fún sàárè yẹn kò ní jẹ́ bò mùsùlùmí làwọn náà kò ní jẹ́ bò mùsùlùmí làwọn nínú àbàdé sọ̀rọ̀ yóò lámúyẹ kúrú bí dáàlì ẹ̀rí wọn á ní pé ìbámu àbàdé sọ̀rọ̀ ọlọ́run إلها كما لهم آلهة وكذلك الذين قالوا للنبي إذا لنا ذات الوعد ما تصفى النبي بي ما دي كيري بل يقول وعى نبي وعى ذات تانو ما مهتمات لم يكفروا فعلي وما جيتون مو دي كيري بل وجواب أن نقول ولا يستفوني بي أصف إن بني إسرائيل لم يفعلوا ذلك ọkàzálíkà àlẹ́jẹsà nàìjíríà àbáni ìsọ̀rọ̀ ni wò pàpà sí kí ni o wò fún ọláyìn àǹfààní láti ní òòsà tí wọ́n mọ̀ bọ gẹ́gẹ́ náà ni àwọn tọ́lá àwọn fẹ́ẹ́ ti dáàtọ̀ àlùwà àdájọ́ ìyọ̀ǹda fún wọn àbí wọ́n gbèrò ni ṣùgbọ́n wọn ò sí kí ni wọn ò yọ̀ǹda fún wọn tó gbọ́dọ̀ ti sọ pé bóyá wọn ò sí kìkì sí ṣùgbọ́n anábì kọ ìròrí anábì kọ ẹ̀ tòpósà àwọn yẹn gẹ́gẹ́ bí anábì mọ́sánà ti kọ pòpósà àwọn èèyàn rẹ̀ tó jẹ́ kókó yẹn. wàláàkì láfa anábàáni sọ̀rọ̀ láwọ́ fáàlú dáálé kàlàkàfàrò ó ní òsì yìí méjì ká ní kálukú wọn ṣe ìkẹjá sọ ẹni ó di kíni ó di kìfìrí pẹ̀lú ẹ̀ ọ̀pẹ̀dáyé kàlákìlá fi hàn lẹ́yìn àná àwọn nàbí láwọ́ lám yòtì ọ̀hún kẹ́bẹ̀ àwọn tánàbí kọ̀ọ̀pù ká ní wọ́n gbọ̀rọ̀ tánàbí sọ lẹ́nu sẹ́nu ni wọ́n tẹ́kọ̀ọ́ wọ́n bá lọ mú igi pẹ̀tù mọ̀ sí nǹkan ogun wọn kọ́ dáàtọ̀ àná àtùbáyà náà yìí lẹ́yìn ìgbà tánà pípọ̀ fún wa làkà fún ọdún ìwà wọn náà bá di kẹfẹ́ rí wàá dáwọ́ ìmùsùlù wọn ní bá ń sọ ìyẹn. ṣòwò ṣe nǹkan yẹn ní kò káwọn sọ pé àwọn tí wọ́n ṣe wọn ò lè di kẹfẹ́ rí wọn ò ṣe é lò ò di kẹfẹ́ rí nígbà náà ti kọ fún wa. àfáàní wọlé ìlànà tí kò sì ní kan tàbí àfa kan pẹ̀lú ọkọ̀ ọ̀run tí àná wàá fi ṣe ó lè kó sínú ẹbọ o ó kó sínú ọ̀rọ̀ ẹbọ kan lẹ́yìn ìrì àná tí ò ní mọ̀ ọ̀tún fi dùn ọ̀tà alùm ọ̀tà harrud torí ẹ̀ adékèrú ọmọkáyéjì ṣẹ̀gbọ́n wọn ni bákan náà yẹ ká mọ̀ pé ọ̀rọ̀ tí aláìmọ̀ká bá sọ pé àtàwíì pé àdùsọ́ náà lọ́kàn làwà lọ́nà àwọn sì lọ́kàn ò ní ẹ̀yìn náà ò táwọn ẹ̀sẹ̀ máa sọ pé àtàwíì pàìmì náà pé tàwíì ti yé wa sọ ló lè júwe tàwíì fún wa mọ́ àwọn kan máa sọ lẹ́nu ìgbà kan pé ẹ̀rọ ti wá sí fáwọn àwọn kìkì ṣé ẹ̀jẹ̀ mùsùlùmí kò ní kó là fún òdìdí ẹbọ àbí ìbọ̀ sínú nǹkan tó máa bá ṣe léwọ̀ so idan wọ́n alam wọ́n zaka a fi mọ ẹni yẹn ní tí o mà bákan náà sáfọ̀ mọ̀ rẹ̀ kó bí kó bí àná kan rẹ̀ yẹn. àfààní pẹ̀lú kí wọ́n máa sọ pé àtàwíd fàhìm náà o àwọn ìmọ̀ tàwíd wọn ni hada inna hada min akwari jahal ọmọkáyé ṣètò nínú àìmọ̀ tó ga jù ní àti àti ète ìṣẹ̀lẹ̀ tó náà pa fẹ́ dó tí ó rò pé wà lórí ọ̀nà tí ò ní sí rí ọ̀nà. òtórí ẹ̀ tó wáyé pé ẹni tó nímọ̀ ó ṣe é ṣe kó bọ́ sínú ṣírípù aláìmọ̀kan wá ń kọ́ nígbà bẹ àwòlà aláìmọ̀kan wá máa sọ pé àṣàrí ti yé wa ẹ̀rọ òwúlò dáa láàmú ti yé wa ara òkè. bẹ́ẹ̀ ni wọ́n kà fún pé níta ní òlòlíyà òlòlíyà tí a sọ́wọ́n ti báàgì. tíṣẹ́ rẹ̀ ò bá ti júwe ẹni tó ń sọ yẹn lọ́lọ́pàá. وني وتفيد أيضا أن المسلم المجتهد إذا تكلم بكلام كفر ولو جي يوا عارف عيون عارف إذا كان في مسلمين المجتهد تجي أفا تجي يجورا تمودا جي سجادي إذا تكلم بكلام كفر بكلام كفر تبا صروفي ويجا يلو هو لا يدري شو سمع ونبي على ذلك فسبب من ساعته أواك بساكيتي تو ستوب لازم بساكيتي أنه لا يكفر ويقول لك كثيريو كما فعل بني إسرائيل والذين سألوا النبي lẹ́wà wà ní sọ̀rọ̀ ìfẹ́sẹ̀ bára bí wọ́n sọ pé ẹfẹ́ máa mú sàmì ìlú sàlẹ́yìn ọlọ́run bára bí sọ fún àwọn sàbí pé ẹmọ́ mọ́sá sàn wà bí ọ̀rọ̀ àwọn ànábì mọ́sá lè sọ àwọn méjèèjì yẹn wọ́n sì kí ni wọ́n káwọ́rò tòótọ́ yẹn náà bá jẹ́ àfáà olè kó tábà ti wá pè sákèèfì àbí ó lè kó sínú àṣẹ àbí kó fòrò gàmọ́ láti pé sákèyí tó bá ti gbéra kú gbẹ àti gbọdọ̀ máa lé káàkiri mọ́ gẹ́gẹ́ bí àwọn òbúlá tó tẹ̀lé ẹ̀jẹ̀ máa ń ṣe ẹ wá ní pé àfa kan pé tọ́ ó kó sínú kankan tó jẹ́ kókó ẹ wá ní pé àyín tó ń kó tẹ́ ló ń kó sóò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ àwọn olè nígbà tó sọ ni o kódà tó ti tó bá ó ní nígbà tó ti sọ yẹn kò sí yẹn kéèkì náà níbi táwọn bùdá tọ́jú ènìyàn so eh, náà àwọn tó fi ẹ̀sùn kan sheikh ali alhalabi ali hasan alhalabi rahmatulah ta'ala wọn fẹ́ sọ ọkọ ṣe kankan wọn ẹ mọ àwọn bùdá tọ́jú ènìyàn wọn mú làwọn adé nìkan wò ọ̀rọ̀ tó sọ ní tó túmọ̀ sí ni nítorí wàá túmọ̀ sí wọ́n fi kí ni wọ́n fi lè ń wọ́n fi lè ń dájọ́. Uh, àwọn president oron ẹnìkan nu Jordan ó kọ ìwé kan ó ń pèlè risalatu ammar ìwé yẹn tí àwọn ẹ̀ kọ́ tí àwọn mùsùlùmí ṣọ̀kan ṣé kálẹ̀ alábí wọn á pọ̀ gẹ́gẹ́ bí afáà nílùú wọn lọ present paper mbẹ láti lọ rí lọ́ọ̀jì tíra yẹn kò tíra yẹn ó láwọn ìtumọ̀ kan nínú pé bíbá pé òun sọ pé ká pe gbogbo èèyàn jọ káwọn ìlú ṣọ̀kan àtàwọn ṣíyà àtàwọn tóbi ṣíyà ká ṣọ̀kan. so ṣẹ́ǹgbé tá a bá àwọn wà ní pé oníkàwọn mùsùlùmí ṣọ̀kan yẹn débi pé kò bìkítà bóyá àwọn ṣíà ni àmì ìṣiṣẹ́ àti ṣùkú ní gbogbo ṣọ̀kan so àwọn bìlọ́ọ̀tẹ̀ bíi wọn ni kò torí ẹ̀ pé ń pèpè lọ síbi wahdatul adyan olùgbò kíkọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn ni kíkà yẹn tí ìwé yẹn ti kù sí yẹn. tí wọ́n ṣèkà alábí tó wá lọ present paper níbi tí wọ́n ti ń lọ́ọ̀ṣì irú ìwé báwọn òun náà ti gbà pé wà láti àgbẹ̀ so àbàtà ti rí tán tán sákàṣọ lẹ́sẹ̀ wọ́n máa ṣàìmọ̀ yìí dúdú àìmọ̀ yìí tí a kì í ṣe táwọn àwọn kì í ṣe táwọn sọ nìyẹn kéèyàn gbé lọ síbi táwọn mùsùlùmí sọ̀kan sáàrin fọ́mọ ya ọmọ fún yẹ́rẹ́ yẹ́rẹ́ ni gbogbo sọ láàrin gbọ́dá náà mo ti yẹra kágbà pé mo ṣàṣìṣe mo ti túbà ara o láti ta ìwọ́n mọ́ múlẹ̀ wá sí nìkan o àlọ́rọ̀ tí mo sọ ìfòrí náà òun kọ́ lọ́ba kó ṣàánú ìyẹn dẹ̀ wà nínú stáì sheik rọ̀bì àgbẹ̀dàkàlẹ̀ àti ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ púpọ̀ ara fọ́nrán ìdánilẹ́gbẹ̀ẹ́ ṣe kàlábì yẹn tí ṣùgbọ́n àwọn bá fẹ́ rọ́ọ̀dù ìṣòro wọn lọ mú síra ọ̀rọ̀ nù síra àwọn báyìí ni wọ́n kọ̀ báyìí wọ́n wà sí rọ́ọ̀dù lórí wọ́n wà sí rọ́ọ̀dù lórí so wọ́n fà bẹ́ẹ̀ ni wípé téèyàn bá ti túbá tó bá yẹ pé tọ́ni tí mo ṣe yí gbogbo bàbá ìṣòro yìí ò sí bẹ́ẹ̀ wọ́n ti parí ìyẹn wọ́n ní iṣẹ́ ìgbóni kan náà ọ̀gbìn ládùúgbò ó bá ìwọ gún mi ó sọ báyìí báyìí báyìí báyìí kèfèrí ni ọ́ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ṣé mo ní gbà sáà padà sí. ó lè ilé wọn nìkan lórí pé ẹ wá máa wo àwọn tẹ́ máa ṣe gùláṣẹ̀ bí ìyẹn kì í pẹ́ táwọn náà ti máa já sínú nǹkan tó burú jáì. Ìwò àwọn kan bẹ́ẹ̀ nílẹ̀ ní ẹ̀sìn ọ̀run ìlẹ́jìgbò kankan. Ibi àfáàlẹ̀ Yorùbá wọn ti bàdá àtà. Dr. Sharaf náà máa ń dẹ́gbọ́n aṣáṣí lábẹ́tẹ́lẹ̀. Gbogbo dókítà náà tẹ́tí gbọ́ wọn. Lójú dókítà ti sọ àlẹ́bíṣọ́nà ìgbẹ́jọ́ dókítà dókítà tí mo rò ẹ̀yẹ̀ fẹ́. Ìgbẹ́ náà bá jù mí ìgbẹ́ báyìí wá sí dókítà òṣèlú báyìí náà wọ́n lè mọ́ wọn pé kí wọ́n máa ṣe exam wọ́n jì í lọ wáyé nìbàdàn ìjọ náà láti ibi dókítà òṣèlú kàtà wọn ọ̀dọ̀ wọn wà dàrẹ́tì dókítà òdà pẹ́ níbọ̀dì o àkọsí ẹ̀ ti máa ti mọ dókítà pé nígbà náà abẹ́rẹ́ gún yẹn àti wàhálà báyìí náà ti náà ti dọ́gbọ́n ìjẹ dókítà ọmọkùnrin kẹfẹ́ rẹ̀ hmm. bóyá bí bòrí ń wọn ò rí àwọn òde ẹ̀kọ́ tí wọ́n mọ́ òde ẹ̀sọ̀rọ̀ wọn rárá olùmọ̀ wa gbà so ara náà sọ nìyẹn àbákan ṣe wá sí wípé ò dákọ̀ ẹ̀rẹ̀ kankan wọ́n kàn ṣe wá sí pé o ní máa fi exam ní tó jẹ́ orí rẹ̀ níbi tí èsè pé orí tí tó wà well established nínú sẹ̀ríà kó wá ní dandan rẹ nìkan gbọ́dọ̀ gbà bíbí jẹ́ ṣíṣe ìdáhùn ní pípẹ́ gbà tó tó tó mo ti gbà tó lágbájá yìí oníbídíà ìwọ náà gbọ́dọ̀ gbà tó bá ti wá gbà fún bídíà ni ìwọ náà ti kí ni o ọdún bídíà ni. àbíjọ́jú ẹnìkan tá a mọ̀ ní bídíà kó wá kó tọ̀rọ̀ rẹ̀ ìwọ náà ti kí ni o ọdún bídíà ẹ̀dá kò sáà kó tọ̀rọ̀ kèfèrí ni. ẹ̀rí máa kálá fẹ́ mú ọ̀rọ̀ ìrájẹ́ wọ́n sì ń ṣe aluminium nígbà tó lọ́dọ̀ àwọn èèyàn ìdí ńgbàjọ ńgbàjọ ń bá kẹfìrí ṣe o àwọn tó tún wá súnmọ́ wọn wọ́n ná ní tàṣáhùlù jù pẹ́ wúlò ṣé ní bá ti bíìsì pẹ̀lú àwọn èèyàn ò ní lè rà rẹ̀ mọ́ láíláí wọ́n ti bíìsì pẹ̀lú pé ah eléyìí oṣù nǹkan tí ó dáná ẹgbẹ́ pé òun ṣe ìṣòf òun ṣe tàwọn sódù fáwọn èèyàn bí kọ́mọ sọ́kàwọn ìṣàbò sínú àti ìwọ̀gẹ̀gùn ò lè gbádùn láti fi mọ̀ kọ́ ọwọ́ àhàlákùnkùn ẹni tó bá rán fún gbogbo èèyàn ní ọ̀dá ọgbọ́n ní ọ̀dá ìdáhùn mùsùlùmí yóò mọ̀ sí ẹ̀sẹ̀ dáa kódà wà rẹ̀ tó bọ́ sínú ẹ̀sẹ̀ ẹ wo ìtàn anábìyẹ̀yìn sábà sọ oró lè rẹ̀ òní ní oúnjáde ní òní à wọ́n lẹ́dí ilẹ̀ ilẹ̀ mọ́ afrọ́kùtù oníkà zẹ́bùtù àìrí anábìyẹ̀yìn sáà ní pé à pé ojú eré ìkú nìyẹn ó ti fi pé ń darí tẹ́lẹ̀ ọ̀tọ̀ pé yẹn sọ pé láìláha ìpé mo fọlọ́ọ̀bà láìláha ìlànà gbogbo rà ah, wọ́n lè ajẹ́ pé ojú mi ni òrí náà níbi táwọn pàtàkì so ẹwà rẹ̀ yẹn bọ́ sínú àṣìṣe kan yóò ní wà láì kìí ṣe tó ń gbà ní tó ń sọ rí ìrọ̀ ohun ọ̀sá ti sọ ni o so ọ̀pọ̀ àwọn èèyàn tán wá tán wá ti lẹ̀ ní dídí àbáwọn kò wá sí táwọn yẹn lè sọ mọ́ ah wọ́n ti lẹ̀ náà nìyẹn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tẹ́lẹ̀ kìí ṣe mistake gẹ́gẹ́ lè pe ah, àjọ pé tó bá tó bá ti sọ báyìí lázìmù kọ́ ni. wọ́n ní ó yí wa ní hadith yìí pé tí mùsùlùmí tó bá bọ́ sínú kódà tó sọ̀rọ̀ kófò tó bá ti túbà kò lè di kìfìrí pẹ̀lú kó ti túbà. àbí wọ́n ní kàmá fáwọn alábẹ̀rẹ̀ sọ́lé wọlé bí náà sáré nàbíyà wọ́n tún fi dáná wò láwù làmìyà fún fàyínà wò yọ̀gọ́ lọ́dọ̀ àríhìn kàlámù ọ̀rọ̀ àgbègbè ọ̀yẹ́ bẹ̀rẹ̀ bí ó kẹ̀tẹ̀ jẹ́ pé ó bá sọ̀rọ̀ fúfurù látara ìmọ̀ àwa correct ẹ̀ ó sì tán àti gbọ́ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ á sọ̀rọ̀ tó le pẹ̀lú ẹ̀ tàbí lídọ̀n sì dìdà ẹ tó bọ́ sínú nǹkan fúfurù yìí sóyè á sọ̀rọ̀ tó le pẹ̀lú ẹ̀ láti change ẹ̀ kàmá fáàlà rọ̀ṣùlùmọ̀ ìyẹ́ bá nàbí náà ti sọ fáwọn sàbẹ̀ rẹ̀ wẹ̀lẹ̀ mọ̀ṣẹ̀kí náà ṣùgbọ́n ọ̀tọ̀ ọ̀kọ̀rọ̀ wọn nínú ìrújú mi ti máa يقول إن النبي صلى الله عليه وسلم قال على أسامة قتل من قال لا إله إلا wọ́n ní bá nàbí yìí kọ̀ fún Usama ó kọ̀ndẹ́mù Usama nígbà tó payàn tó sọ láàyè àìlẹ́pà èyí tí wọ́n nìyẹn pé ànábì kan náà ìgbéwáyé tó fi kẹfìrí tí Usama ń bá jà ń bá Usama ọfẹ́ pa ìgbà tí ẹ kápá rẹ̀ ó ní aṣáájú láàyè àìlẹ́là ó filẹ̀ ó tún filẹ̀ tó sáré dìde ó tún sáré múdà ó sì rẹ̀ bí ẹ̀mẹ́ta ẹlẹ́kẹrin ìsáwọn àwọn ògbé àá eléyìí mọ̀ mú mi ní ọgọ̀ ó ti padà nù pé ó tó ọwọ́ rẹ̀ ti gbà wá sí láìláì láṣẹ ọkàn pa ni ọ̀yọ́ rẹ̀ nìyẹn wà kọ́ndé nìkan so àwọn gbà pé pé kó ti sọ láìláì láìláì yẹn ó di kò sùn yẹn kò lẹ́tọ̀ọ́ kí òsàmù pa so báyìí bí wàá kọ́ndé mùsàmù yẹn so ẹ̀ rí máa pe àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀ rí mọ́tò pa á sí nǹkan kan tá a fi bọ́ sínú ẹbọ fẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí kò lè ṣẹbọ mọ́ lọ́dọ̀ tiwọn wọ́n mọ́ lu ẹ̀rí mùsàmù yẹn wọ́n ní وكذلك قالوا أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله أتظن بتقويم وقام الله في كلمة باهم يجاتيتهم صلاة إله إلا الله كما صلاة إله إلا الله عصر مني دماءهم أبي وأموالهم إلا بحق الإسلام أتوه ما أتيمي أتي الله قول أومي هنا حديث أخرى في كفي عمن قالها وما حديث مي توني كقرأه فلتبع صلاة إله إلا الله ومراد هؤلاء الجهلة أن من قالها لا يكفر لا يكفر ثم lọ́dọ̀ àwọn aláìmọ̀kan ni pé ẹni tó bá sọ láyé láyé lọ́la kò lè di kìkì nígbà láyé láyé àlè sọ pé kìkì ni wọ̀lọ̀ yóò tẹ́lẹ̀ wọ̀lọ̀ fún àlàmà fàlà àgbẹ̀ pákóra kò ṣe nítorí pèsè ọ̀ẹ̀kọ́ yàwó yàwó ṣìkì náà johan wọn ni àwọn àtàwọn aláìmọ̀kan ìlẹ́sìn wípé màálù máa ń rọ sọlọ bá kọ́tàlẹ̀ yahud ẹni pàápàá fún ẹni mùsùlùmí torí kí wọ́n ṣe wọ́n yẹ kó lóòrùn láìláì lọ. ìbára ìbá wọn yàwó díjà ibo mú wọn lẹ́rú ṣùgbọ́n náà sọ láìláì lọ. wọ́n náà sábà rọ̀sùn ilẹ̀ sọ̀sọ̀ kọ́ta ló bá ní hanifa àwọn sàbí ànẹ́bí wọ́n máa bà ní hanifa jà tẹ́lá wọn ò ní yọ zakati gbà náà bí lọ tán. tẹ́lá wọn bí dáhùn yọ zakati fún tó kún tó àwọn yọ zakati wọ́n yẹ ṣàdúnà láìlá ìyàlá wà náà muhammad rasulullah ṣọlúnà ìdáhùnà alìsìláàmù wọ́n sì kí o wọ́n sì kílẹ̀ pé mùsùlùmí àwọn síbẹ̀síbẹ̀ àwọn àtúmọ̀ lè kí ni wọ́n gbógun tì wọ́n wọ́n bá wọn jà ọ̀kadàrí kẹlẹ́ ìjìnà àrọ́kùnrin àlè ìbínà àbí fọ́ọ̀lì ìbínà àtàwọn tí a lè tó súnmọ́ àwọn tí a ní a lè lọ́lọ́ mùsùlùmí àti láìláìlá àwọn sọ̀gbọ̀n tó gbàgbọ́ wọn ní pé a lè lọ́lọ́ àbí pé a lè gan-an bá ránṣẹ́ mistake méjì bóyá ìṣèjọ́ ti lọ gbé sẹ́fà níbi tí la àlùbọ̀ sílẹ̀ nígbà tí mo kú lórí ẹ̀ á lè gẹ̀gẹ̀ fún àyígbà yìí rẹ̀ ó dáná ńlá ó gbé apẹ́ ńlá kaná ó gbóná ní wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn àgbẹ̀wò kan ìbáná mi lè sọ wípé láyọ̀ á gbé òde náà ilẹ̀ àwọn kò ẹnìkan kan ó fi náà fi ìyà jẹ́ ìṣe ọlọ́run bá tó ìgbẹ̀sán tó tó torí bí ọjọ́ ọlọ́run náà ló jẹ́ pé olùpàṣẹ tó wọ́n fi ní lè bá pa wọn kó sáfì ẹ̀kọ́ wọn fún ilẹ̀ ìdí ẹni tí bá ń dá wà lálẹ́ láwùjọ yẹn má palẹ̀ rẹ̀ mọ́ni ara tí wọ́n sì máa lo ẹ̀wọ̀n ní tí dá wà láwùjọ tá àti pa wọn lọ nígbà tí ìgbà tí láwùjọ máa aburú yìí máa spread ọlọ́mọ sọ̀hánà wọ̀tà ara. وصلى الله وبارك على محمد وعلى اله وصحبه وإذا زار قبر الكافر حبيب حبيبي Basically, for us to bring them, bring them, it's a bit more successful. رفعها ولا بدون استقبال.